ìyá mọ̀ pé ìyá mọ̀ pé ìyá mọ̀ pé. Bueno wa gbà lọ ṣe o àṣẹni tó wà nínú ọlá tó wà nínú ọlà kó má yọ̀ láyọ̀ jù èmi olórí ni mo bá ń bẹyẹ jẹ ni mo ń bẹyẹ mu ó dáa mo ti gba kádàrà tèmi mo ti gba ibi tó rí dá mi sí ah, ó dáa. mọ́mí bóyá ní ni àlàáfíà bóyá bóyá bóyá tún mi bẹ́ẹ̀ tún mi tún mi bóyá bóyá bóyá bóyá gàkà rẹ̀ balẹ̀ ní kété gbé ní kí gbogbo ẹ̀rẹ́ tẹ̀ mọ́ bọ̀ bóyá bóyá bóyá tún mi tún ah, ọlọ́run ti, ó ó pé ìwọ ọmọ ọlọ́run àpò ògbó ó pé ìwọ ọmọ. wọ́n ti bẹ̀rẹ̀ yìí mú nísìn ọtí gbọ́ jákàrà ẹ balẹ̀ dáadáa sọ gbọ́ balẹ̀ bá ti balẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ ọtí gbọ́. Thank you. dẹ́sẹ̀ ńlẹ̀ o. elédùn gbà wá. ń ro o. èmi ò náà yìí. tó bá rí kó máa sọ̀rọ̀ ní mú ló wá di ibi oúnjẹ ló wá di ibi oúnjẹ ló máa ń bẹ bí pé wọ́n làgbàlagbà. ọ̀hún ṣé ẹ wo lẹ́yìn ti sàn bẹ́ẹ̀ ń máa bẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ wá ti ń túlẹ̀ látara àríwú kankan kó má sì ṣe pé wọ́n ti pàlẹ́ sí bíbí yìí. ó ti ẹ̀ wá rẹ̀ mí ó rẹ̀ mí elédùwà ló lè gbà wá o. ó rẹ̀ hmm. mo bá ti ya bó bá rẹ̀ kó mọ́ rẹ̀ rodo rẹ̀ wá ń jókòó mẹ́ oná rẹ̀ ó mọ̀ pé iṣẹ́ ẹrú ń ṣe bẹ́ẹ̀ ló bá ṣiṣẹ́ àṣekúdórógbó iṣẹ́ oníṣẹ́ ní í ṣe ni bí wọ̀fà bá ṣiṣẹ́ àṣe làágùn iṣẹ́ ẹni ẹlẹ́ni ní í ṣe ọwọ́ ẹni rẹ̀ bó bá rẹ̀ kó kú síbí. rárá burúkú ọ̀nà sọ. fẹ́ ẹ̀yin wà pẹ̀lú mọ́ ojú bàbá ní ká wá ṣe ní àbí wàhálà wo sórí ìwọ tó ṣe pẹlẹbẹ pẹlẹbẹ yìí tó mọ ké wúwo kí ṣiṣẹ́ kankan àti kíkú ẹ lọ́nà tó kú lánàá gan ayanjú ẹ ni ó yá ṣe rí báyìí àwọn ẹrú yòókù bíi ti yín mo tún ní ká máa lọ sábà ó yá ẹja máa lọ yẹ́yẹ́. tẹ̀bí ẹ̀ka tí ẹ kú yòókù bíi tiwa ṣe bẹ́rù lẹ́yìn náà tó dọ́gba iwájú ọ̀gá ìlú ni ìpínlẹ̀ yìí. ẹ ṣe àwọn gẹ́gẹ́ bíi aago ni antagoní kí ló ń pèrè ààrẹ pè jọ náà balẹ̀ bá ọsán ń bọ̀ sọ ọ. bẹ́ẹ̀ni mi bá kú kì í ṣe bíi tiẹ̀ sí ìmọ̀ bẹ̀rù rẹ̀ ságoni wa ni agoni ń ṣiṣẹ́ kú. ọ̀dà ló ń rìn jù. ẹni sùúrù ẹni sùúrù rírun bá alágbàdé kò tàpá ẹ tó gbogbo fún lọ́gẹ́ o ó náà máa lọ. gbogbo fún yẹn wá jẹ́ kí ni. gbogbo wá jẹ́ kí ni. ọgbà kí o onílàkàyè ni gbogbo ẹ. ṣèbí fi ọjọ́ lórí ẹrú ni.

ìpìlẹ̀ lẹ́ ẹ bá wá. mo ń gbúròó yín ni nínú àbá wa yìí bọ́mọdé ò bá wí wọn ò láláàánú nìyí bàgbàlagbà ó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yín náà ni wọ́n ń sọ lágbára elédùà ní wá yín tì. àṣẹ tẹ́ ẹ bá jẹ́. ojú ò ní tì yín láéláé àwọn ọmọ tí yín náà báyìí wọn ò mọ ara àánú gbà ẹ dákun ìyá wa. mo fẹ́ dáko kòkó ni kò sì sówó bí mo ti ń gbúròó yín mo wá ní ìtọ̀ yín wá kẹ ẹ dákun kẹ ẹ yá mi náà lówó kí n fi dá kokòkò bí kòkó mi béèrè rẹ̀ bá ti jáde láàrin òṣùpá mẹ́ta ń sì wá dáwọ́ yín padà yá wa. òdìgbà tẹ́ ẹ bá kúrú tẹ́ ẹ bá ga kẹ́ tó kò hàn yín fún yín lówó elédùwà ló ṣeun o àmọ́ nǹkan kan ni o àáfì kan dí kan ni o eléri ibu lele eléri ibu ni ọ babaláku bàbá rẹ ló fẹsẹ̀ sí àyìn fún mi sórí rẹ bú ni. tí n bá ṣe tán láti wọlé lọ fún yín ẹ̀kọ́ náà àwọn ọmọ yín tí ń wò bí nàá náà mú ẹ̀yìn ọ̀dà kan fún mi nù á fi gun dígun. ẹ ẹ ẹ wo wa àmọ́ ẹ ṣe rántí pé àwọn ọmọ méjèèjì àwọn náà lájọ dáko tẹ́lẹ̀ òun kó fi jáde tá a fi san gbèsè ìyá wa. ó túmọ̀ sí pé ẹ̀ tí ì ṣetán láti roko nu. àìṣe bẹ́ẹ̀ ìyàwó ẹ dákun ẹ wo lélẹ́dọ̀ àmọ́ là. kí mú wọn kí mú wọn kí mú wọn bá ṣe mú wọn náà wájọ́ kínní àná rè táwọn ìyá rẹ̀ tẹ́wọ́ pè tán tẹ́wọ́ pa ẹ dákun ìyá wa tẹ́ ẹ bá ti ṣe tán torí mo láwọn àlejò òun lé ti fẹ́ lọ dá lóhùn o. Eh, wo a mọ̀ pé ìwọ dúró ń tiẹ̀ kébì àtẹ̀gbọ́n rẹ mọ́ relé. Ah, ẹ dákun ṣẹlẹ̀ tí sunkún bí egbèrè lẹ́ẹ̀filẹ̀ ẹ dákun o tẹ́ ẹ rí inú ààfin mi ń bì bẹ́lẹ̀ ìbá ilé dúró kò ní sèṣore fún mi o torí n ò ní rí ìfín ríran tó yé yín. Ah, Ayọ̀adé ò dúró ẹlẹ́dùn ah, ah, àbúkù fi ìyà jẹ mi. dákun fi lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n yà wọ bàtà sí lẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. ó dà yà wá ẹ eléyìí ó dúró tẹ́ ẹ bá ti ṣe tán ṣé bó ṣùpá mẹ́ta lẹ wí bá ti dò ṣùpá mẹ́ta ńlá wo ìwọ ń ríran dáadáa wọlé kó o mú lọ kó lọ bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó yá ya kọjá kọjá wájú mi ìyá wa ìyá wa àá. kọ ibú kò lọ́nà fún mi kọjá kọjá. àwòkó àwòkó kò tó ṣe ṣiṣẹ́. bàbá fẹ́ǹfẹ́ kú fẹ́ǹsì wọn ò máa sọ̀rọ̀ sí i. Alamu Alamu o. olúwa mi o olúwa mi o. sọ́ọ̀pọ̀ ò gbọ́ bíi tí ń pè ọ́ látòórọ̀ ni. kókè tí a pò ní. olúwa mi mo gbọ́ ṣùgbọ́n àwọn eh, ẹ̀gún yẹn ni ò jẹ́ kí n tètè dé kòtò eh. yín. èmi ló dé ẹ tí ìroko ìtàn náà ní látòórọ̀ sẹ́rí yín burú ni. olúwa mi àwọn ọmọ yìí ń ṣiṣẹ́ lónìí o bó ṣe ń ṣiṣẹ́ lòjò ń rọ̀ bó tún ṣe ń ṣiṣẹ́ náà lòjò ń rọ̀. Ah, ah, ah. ẹ gbọ́ ẹ gbọ́ kéde èrì yín fòjé fòjé. ẹ wá ṣiṣẹ́ náà tí ìbáṣẹ́ dé àyín ẹlẹ́kùn nígbà gbogbogbò sì wà ní àyín nìsín dájúdájú gbogbo kò bú yín tẹ́lẹ̀ rò kọ̀kọ́ jáde ọ̀pẹ lọ́ọ̀kan. níbo. rárá o rárá o ṣe rí gbogbo eh, ìdí ọ̀pẹ lọ́hùn gbogbo ẹ̀ pátápátá láti ro tó bá dàbí irọ́ ẹ jẹ́ ká lọ. bàbá rẹ ni ó wọgbó lọ ah, ah. orí rẹ burú ni kára fún ọ. sàṣẹ bí wọn ti gbogbo bí wọn ti ń wíwù kíkọ́ didi ọmọ ìyálòdì kọ́kọ́ wọgbó lọ olè sí ìyá ọ̀dì ọ. ẹ wò wọn ẹ wò wọn. títí olórí ibú ni a ni ó tún dúró wò mí. ìyá àwòrán olórí wò kò sóúnjẹ fún ọ nínú ilé tí lò ní èṣù. fún èyí tẹ̀ ṣe yìí ẹ níbi rè ibi ìbàlẹ̀ máa wà tó máa fi dọ̀lọ́ ah! ọ̀rẹ́ mi já lọ. gbawo sí wọ́n takun ọ̀rẹ́ mi mọ́ bínú dé bẹ́ẹ̀ o. Eh, sí sí sí sí. bínú wọ́n jẹ́ wọ́n wà láàyè ẹ̀ bí wọ́n wà láàyè ìmẹ́lẹ́ ìyà tí wọ́n mọ̀ ṣe tí wọ́n ṣe nà ebe ẹ̀rọ mọ́. ọtí rántí pé ìyá wa ní sẹ́ńbẹ̀ ń lé tọ́pọ̀ jẹ́ wọn kó rádaràda wọn kí wọ́n máa rè é sẹ́yìn kojú wa ó le tó wọn o. kẹ̀kẹ́ ẹ̀rẹ́ yìí ẹ wo bó ti ń wò wéré kò rẹ́ fọ́ fẹ́. orí rẹ burú. Eh, irú kan ọ̀rẹ́ mi dẹ́kun jẹ́ ṣe kí ọ̀jẹ̀ kárẹ̀ wà nǹkan sí lórí. wọ́n ní lọ́pẹ́ wọn kúkú kí gbogbo wa máa gba bà lọ jèrè. ó dà olúwa mi sọ pé kẹ́ ẹ ṣíwọ́ ẹ wà lùpẹ́ ńlọrọ àdáni mú ti ń ṣe tipẹ́ tipẹ́ tipẹ́ bí ẹni tí kọ́ mú. ẹ wò bí ti ń lọ bí ti ń lọ. Eh. sẹ́ẹ̀ni kó dáadáa dá yín bọ́dẹ ni ah, ẹ mọ̀ dá odidi ọmọ ìyá ọ̀dà ọ̀dà ìyá yín àsùn nara ní bàbá ìṣáájú yín délé gọ́rọ̀ ó gbé yín ẹ̀yìn kan rán wọn. ẹ rí ẹ rí rárá àdá. já lọ jáde já já lọ kí ni kí wa.

àbẹ́ẹ̀rí nǹkan. mo ti rẹ́rìn ó tún yí ìgbé aṣọ ilé rí wéré. ọ̀rẹ́ mi jẹ́ mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n mo gbọ́dọ̀ àlẹ́ lẹ́nu gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ oúnjẹ òsì ìdíná nù ládùúgbò ìgbà náà ta ṣe èmi àtọ̀rẹ́ mi roko látàárọ̀ àwọn ilé burúkú ti ń bẹ́ẹ̀ ní oko àwọn òṣìṣẹ́ ní fòrò ọkàn rẹ wọn sì wá ń ṣe bí ọmọ ẹrú àwọn ẹrú wò wọn rèé ohun wọn ni mò ń gbọ́ tafetafe kí ló ṣẹlẹ̀. ẹ káàbọ̀ ìyá mi èwo lórí ibú ayọ̀ adé yìí ni. ó tún ti gbèsè rẹ̀ dé ìyá mi ìyá mi ní ọmọdé ẹ ti bẹ́ẹ̀rì o sẹ́ni wọ́n kú wọ́n kì í lọ́rùn pamọ́ sínú lẹ́yìn o wọ́n yìí lọ́rùn lọ́rùn pa ni o. ilé rí ibú rẹ̀ tá a fi ilẹ̀ nu tí mo fi lọ sóko ta fi padà wá sábà mo bá béèrè lọ́wọ́ rẹ o pé pẹ́pẹ́ sí o ẹ oúnjẹ tí mo ní o ṣe é lẹ́ẹ̀dẹ̀ mi dá o ló bá ní pẹ́pẹ́ sẹ́ o ẹ o oúnjẹ sì ń bẹ lórí iná kèétí ìdélẹ̀ pẹ̀lẹ́rìn lẹ́nu. ẹ ǹlẹ́ o aṣòsì mọ́mọ́ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ o. ìyá wa oúnjẹ òun náà ni mò ń sè lọ́wọ́ igi òjò yín. ìgbà tí igi òwájú ọ̀wá lè mọ́wọ́ rẹ méjèèjì kọ́ kì í bọ́nú iná tó bá ní kí ló dé kọ́ lọ́mọ ìyá lóde fẹ́ jẹun eléri ibu ni ọ́. àwọn tó ní ọ́ ti ṣòfò tẹ́lẹ̀ ẹ ìwọ ni kò múra sọ̀rọ̀ ara rẹ kó má bàa ṣòfò fún ọtí gbọ́ oró dá mi lójú pé ayé lọ àtẹ̀yìn ló tó ṣe ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. rárá ìyá wa. ẹ mọ̀ lálàyé ayé o ẹ mú sí ilẹ̀ ọmọlá lákòó mọ̀ bí ọkọ mi gbogbo tó bá lè wò kàn ṣe fún ọ bí sọ́sùn kan fi para kò sí ní tá a sì sọ̀rọ̀ ọ̀hún àwọn aláfowó àwọn kìíní burúkú jáde jáde ibi tẹ́ ẹ máa kú sílẹ̀ máa wà. báwo ni mo ti kọjá ẹ̀ bí mo ti mú òfin bá ilé pàdé rẹ̀ lẹ́nu èyí jẹ́ wá sọ mi jọ̀wọ́ lórí yíyá sí ìyá ẹ̀ ẹ̀ wọ́n kò ní. ẹ̀wọ̀n ti lọ níbo náà bá lọ tó fi kíkún mẹ́nu ni eléyìí ìlú àbò fẹ́ sọ̀fọ̀ ni ọ̀rẹ́ mi mọ́ bínú fọkàn rẹ balẹ̀. ẹ̀yin wèrè dédé. ẹ ní dàda akájẹ wọn ni ọ̀rẹ́ mi mo ti mọ̀jà tó bá súnmọ́ mi wọ́n gbọ́n sí kò lò sí àbàtà rí bí ìgbòho bá nà. adérọ́pò ọkọ mi ìyá mi nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ọ sọ ni mo fi mú ọ wá sí àgbàlá níbí adúrópọ̀ ọkọ mi àgbà ń kàn án bọ̀ kábíyèsí mo pé kò ní pẹ́ rebi àgbà ń rè kí wọn náà kò lè bọ́ sórí ìtẹ́ bàbá rẹ adérọ́pọ̀ mo fẹ́ kó o mú yàwó mo fẹ́ kó o wáyàn kó o fẹ́ yàwó kó o lè ṣàbíamọ ó wù mí bẹ́ẹ̀ kìí sí pé èmi náà mọ̀ fún ti tákòkò fún mi láti láyà àmọ́ ìyá mi ẹ mọ̀ pọ́rọ̀ ìgbéyàwó ń ṣe òràn àsáré wọ̀ téèyàn bá sáré wọ̀ yóò sáré padà ni mo sì fẹ́ fara mi balẹ̀ dáadáa kí n tó máa ya mi ni ẹni nígbà wo ré kò ní. òótọ́ ọ̀rọ̀ làwọn àgbà sọ bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ àrẹ̀mọ ni ah, sórí kò sí kánú wa rẹ̀ tí ń run mí nú. bí bá rìn báyìí inú mi àmọ́ ọ̀dọ̀ àgàgà kú wá rẹ́rìn-ín. torí ah, <laughs> mi ò ọ̀rẹ́ mi sí ní àdàbí ọ̀dọ̀ omi tútù sí ńláyà gbogbo rẹ̀ sì kulẹ̀ <laughs> orí mi ò o sì mú nǹkan mọ́ sèmi náà la o ti fi nǹkan sèmi fúnra mi la ọ̀rẹ́ mi ah, inú mi ti ẹ̀ dùn inú mi dùn torí pé fúnra rẹ náà. sẹ́yìn ibú ni ọ́ ni àbí ẹ̀gbà ọ̀rẹ́ ẹ wá gbà mí sáyé rẹ ó fẹ́ ta ni kà á yọ kà á dá fún ọ lórí ìjókòó kò sí adomi sí ńlá. kódà ọ̀rọ̀ rẹ̀ tọ́ síjà n ò lé ní ọmọ dàsẹ̀ ríra n ò lé ọ̀rọ̀ ọ̀yẹ́ pé ọmọ lù ni àmọ́ lẹ́ni ọ̀lẹ́ni ọ̀lẹ́ni ṣùkùṣùkù wọ́n ní ó tó bomi tì kí ó gbé o ẹ dákọ̀ kí ló gbé kí ló gbé kí ló gbé títí ń dà mí gbó kí ló gbé títí ń dà mí gbó ṣùkùṣùkù wọ́n ní gbogbo sẹ́nu ò lè ṣe. kí ló tó gbé kó ló rẹ̀ é bomi wá ah, ah, ah. oṣù wa fẹ́ bá yé jẹ́ ó yọ mi dà ó yọ mi dà lọ́rẹ̀ mi lórí ìwà lọ́rùn lọ́wọ́ mo ti ń fura sí ọ. aláyé rírú wèrè àtọ̀ orí wa a ò lè parí a ò lè parí nítorí ilé ìyá mi ló ti wá bá mi ò lè pa mí ẹ èmi báyìí ni màá rẹ́yìn ẹ ọ̀rẹ́ mi olórí ibú. ọkàn rẹ bá lè má jẹ mọ ah! má jẹ yọ fún ọ ní ẹyìn ẹyìn ẹyìn ẹyìn ẹjẹrú ló jẹ. wéré wéré ohun tí wọn lọ láàbù lónìí. ṣùgbọ́n lọ láàbù. Hmm. o tó ń yọ mi dàlẹ́ o yọ mi dàlẹ́ lọ́wọ́ rẹ lórí àmọ̀kẹ́ bí wọ́n fà. wéré ọ̀dà <laughs> ọ̀dà wo èèmọ̀ pé bí wọ̀fà ah, ah. bọ́ bá ti fi lé ń ṣe ní tó léwó rè ọ̀fẹ́ ọ̀fẹ́ kú nù. àfihàn kókó sì wọlé kókó sì kúrò wájú mi eléri ìbú káyọ kádà fún ọ wéré àtọ̀hún ògbó àgbà mi ni ọ̀rẹ́ mi. ọkàn rẹ bá ní ọ̀rẹ́ mi ojú ah, ọkàn rẹ bá ní ìyá mọ̀ bọ́rọ̀ tí lọ. ọmọ ayọ̀ adé èmi ni màá rẹ́yìn rẹ̀ wéré ní ó pa mi nílé ìyá mi kò sì lè ṣeé ṣe. károdù àsùn èmi ò mọ tára ilé wa mu báyìí o nígbà àrùn ọmọ ńṣẹ́ látàárọ̀ tó kọ̀ tí ó dì ṣé ló yẹ kó lọ́ọ́ ìfún mi ó tún wá ń dà mí láàmú. ìyá mi. àkáàbọ̀ kí ló dé látàárọ̀ sí òsì mo lóhun tójú yín ò rí lẹ́nu. tí kí ni. ìbábúlé ọlọ́sàn tẹ rẹ́ mi lọ ni mo bá rí ẹ̀gbọ́n mi Ayọ̀adé ní Ìyálóde ẹ bá rí bó ohun tí wọ́n ṣe fẹ́ gbọ́n mi bí wọ́n ṣe ń túlẹ̀ ganan ni wọ́n fún ní nkókò kódà wọ́n ṣe ṣe inú mi ò dùn rárá ohun tí wọ́n ní wọ́n sọ fún yín náà. ọkọ mi kì í kú sẹjọ òun bẹ́ẹ̀ ni kílẹdùà ní kọmọdà wà láàmú kó fi wá lọ́kàn balẹ̀ mm-hmm. tí ẹ bá ṣe pé bóyá àrè ìyàwó ń bẹ kí ló fẹ́ gbẹ̀gbọ́n rẹ̀ débẹ̀ àmọ́ èmi mọ̀ wípé dídùn báyìí òun lọ sùn sùn wọn sunkún mọ ọkọ mi. ìyá mi ẹjọ́ ló mú ẹ̀mú mi àyàdé wálé o. a lè sáré mú wálé. ìyá ló mú wálé o. ẹ bá àbá kówó dání dọ́dọ̀ ìyá lóde kò ní í fi ilẹ̀ fún wa. kí wọ́n gbọ́n mi síbẹ̀ ni. ẹ kò ní í kú lágbára elédùà àmọ́ èmi mọ̀ wípé ọ̀nà ló jìn o ẹ̀rù ni bàbá ó ti tó ah, á mà ṣe o ó ti tó ọkọ mi ó ti tó ó ti tó yóò wálé yóò wálé lójú rẹ nù mọ sunkún mọ sọ gbọ ọkọ mi ẹ ó yá wá lọ ta tó kù ìfún mi ó ọkọ mi àní dààmú ìyálòde ìyálòde olówó ẹrú ìyálòde ìlú ọlọ́sàn kẹ́ẹ̀pẹ́ o. eléri ìbú ni yín ṣé ń tẹ́ sọ lẹ́nu yín sódùn mi ti. àpò abálọ̀rọ̀ mi. eléri ìbú aṣòṣìmọ́mọ̀ pẹ̀lẹ́ tiẹ̀ o awítán wọn sọ láyọ̀ ọ̀dẹ lápò ayọ̀ mélòó ló ti mú afáwọn tó ní alájùbà tó ti dénú ayé ọkùnrin kankan bó bá fẹ́ mi ti ní ọ́ bì náà àmọ́ bọ́ fẹ́ bọ̀ ọ̀yà yìí lọ ẹ dákun kílẹ̀ yìí ń dúró ṣe o ẹja tí mi rí kẹ́ mọ̀ fún ẹ ti ń fún báyìí àwọn wèrè gbogbo eléri ìbúlẹ̀ iná eléri sẹ́ẹ̀tì ìjẹun ni ó ṣe mọ̀ gidi mọ́ gidi bí ẹrù wèrè àfi kò sùn kó jẹun ó hmm, hmm, ìṣe ń wọ ìtọ́ ń bẹ lẹ́nu mi tí ń fẹ́ tu ó yá sún àyìn sún mọ́ àyìn hmm, eléri ibú ti mi rí ìwọ́n tó yẹ kó jẹ́ gbogbo tó ẹnu mi kí n túlẹ̀ lágbárí ó yóò rírì á lè san rere ìyá yẹ mọ olùwẹ mọ olú lọ. olúwa mi olúwa mi ọlá mi. Àlàmú olóhùn ẹ̀rú. Ìyá lóde. Ọmọ ọlá, nàásì kan mo mà rí ọ. Àníkà tí wàá ríra ká ṣòwò ni. Ṣé dáadáa ń bá yín? Àlàáfíà ni o, àfàwọn eléré kí n yọ mí lẹ́nu tipátipá ni o. Ṣé àmọ̀ sí jẹ́jẹ́? Ẹ ṣàṣírà àlejò. Abẹ́ ẹ̀rá àlejò eléri ibu wọn sẹ jẹun tó ní alamu inú wa rún wọn wá ní kọmọ ọlọkọmọ bọ oúnjẹ lè fúyẹ lọra wọn. ẹsẹ dúpẹ́ ń ṣe àwọn ìwọ bá la fa sílẹ̀ náà. ìwọ náà ò sì ṣe dáadáa. ó yá ìwọ mú ọ̀làmú wọlé kó bá mi yẹ̀ wò. ó yẹ mọ́ ọlọ́kẹ́ mọ́ ọ̀bọ̀ kí gbogbo oúnjẹ ara yín lè jádàrú eléré ibú ni yín. ẹ wá dúró kálẹ̀ ìjọba àlè ní mò ń ná yẹn ẹ bẹ̀ ẹ̀ kú eré yín tó ti pọ̀lọ̀ sí ẹ bá mi bùbà. ó yá gbé ẹsẹ̀ lẹ́sẹ̀ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ àlùbọ́mí ni kò fi ṣe ó lọ sí i. jẹran jẹran jẹran àlàmú. ẹran ọgbẹ rèé o. ẹran ọgbẹ rèé. ó sì á níṣan. Ah. àlàmúlàmù ọsà máa ń fẹ́ rẹ́yìn mi ta. àgbàlá yín yìí fẹ̀. ó yẹ kó o mọ̀ pé nínú gbogbo àbá yìí lẹ́yìn kábíyèsí aláyélúwà èmi ìyálòdè ìlú tó. bẹ́ẹ̀ ti ń rí. ó yẹ kí èèyàn máa fọlá yọlá elédùn àlòkùnkùn ṣe é bẹ́ẹ̀. ìyálòdè o. Mm. Alamu. Ẹ kú àlejò mi o. Àlejò ni o. Mo ti ní ká tí wàá kó àwọn ẹrú tuntun ni. sì ni màá rí. Mo mọ̀ pé tí bá ti rí ẹ báyìí, gọbọ ìlò tí bá ń kó wà mí. Mélòó ló wá fẹ́ lọ tẹ̀ yìí? Mo nílò bíi bíi mẹ́tàlá. Ẹrú mẹ́tàlá. Mẹ́tàlá. Àwọn pẹrẹpẹtẹ lágbàlá. Kí mo ti ń fi wọ́n ṣe, owó ni tí mo fẹ́ gbogbo gbèsè ayé ìtẹ̀lé. Àbí owó kù Wọ́n á fẹ́ tọrọ Ọmọ tí wọ́n ń nà tó ń lù bíi bẹ̀ǹbẹ̀ ẹ̀hún hmm, ṣe lè bá mu mọ́ àwọn mẹ́tàlá yẹn. ẹ wọ dá padà wíwún epo ni àbí tá ìrówó rà ṣé bá wá ságbàlá mi láti rẹ rú ni ọkọ dandan kọ yàn fún mi èmi ni ń yàn fún ọ àmọ́ tó rọmọ tó rí yẹn àgbàlá mi hàn yín sí ni ó kù sí so tó bá nìkan míì tó tún fẹ́ lórí tó ọba wa kọjá ń gbọ́ o èyí ń rò pé mi ò lè béèrè nǹkan tì lọ́wọ́ yín nìyá. bẹ́ẹ̀ ni àlàmú gẹ́gẹ́ bí ọlọ́lá bíi tèmi nínú ilẹ̀ kò yẹ kó béèrè nǹkan tì lọ́wọ́ mi. àmọ́ tó rọ́mọ tó rí yẹn. àtòkú àtàyè rẹ̀ ni mo ní ọkàrẹ̀ àlàmú máa jẹun. àmọ́ ìyálòdè hmm? ọmọ ọ̀hún mi kì í fi ṣaya ni. àlàmú nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni áwù kí ló dé mo lé mi mo lòkú àtàyè rẹ̀. Ah! owó ń bẹ lọ́wọ́ rẹ̀ fún mi lówó ilẹ̀ tí ń sùn sọ́wọ́ rẹ pé. àwù dáṣòwò ti dúró mi. Mm, mm, mm. inú ló kó o kọ́kọ́ sọ. bá dìgbà mí a sọ tó dà. ìwọ ń tiẹ̀ bá ń gbẹ́mu wá fálàmù kó mẹ́mu o bóyá tó bá mẹ́mu yóò mọ ohun tí ó ṣe. àlàmúlàmù. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi kà á sí nǹkan. kò sí nǹkan kan bí mo ti ń dáná lọ́rùn ìyá rẹ̀ nísìnyí ni mo rà rẹ̀ mọ́ òun àtàwọn ẹ̀mẹ̀wẹ̀ rẹ̀ àbí mo sì fẹ́ ń wò ìyá yẹn wọ́n fẹ́ gbà. lójúde mi ọkọ yà á yà o ó yẹ ẹbọ bí ó yẹ ẹbọ ẹ mọ wulẹ̀ kúnlẹ̀ ẹbọ bí ẹbọ ẹ dá ńlára yá ẹ mọ ọkọrin ẹ dá ńlára. kògó mo gba gògó lójúde ò pé rọmọ kẹrò fi kan. aṣọ òfin tó rà yìí o ọmọ ni yóò fi gbẹjọ. aṣọ òfin tó rà yìí o ọmọ ni yóò fi gbẹjọ. àmì o kògó kògó mo ra gògó lójúde ò pé rọmọ kẹrò fi kan. kògó kògó mo pa gògó lójúde ò pé rọmọ kẹrò fi kan kógókógó mo gba gògó lójúde ò pé ọmọ kẹrò fi kan aṣọ òfin tó rà yìí o ọmọ ni yóò fi gbẹjọ. ẹ sàmí o. aṣọ òfin tó rà yìí o ọmọ ni yóò fi gbẹjọ o kókókókó mo gba gògó lójúde ò pé ọmọ kẹrò fi kan. ó tó tó tó yẹ wọlé lẹ wọlé lọ. ó ní èmo ìwọlé. ẹ gbẹ́sẹ̀ lé. gba ìyìn lónìí. sáàkì kódà níwájú délé mi. inú mi dùn àkókò ah, mo ti ń wò mo ti mọ̀ pé àyìn yóò fẹ́ gbà. náà wàá dọ́gbọ́n fojú mílẹ̀ lọ́dẹ ìlédè rẹ̀. ọ̀rẹ́ mi ò ọmọ nǹkan ọbẹ̀ mi ń bẹ lórí lọ́kọ́ bá ṣe èdè lọ́wọ́ fún lówó mi àmọ́ kò ní bá tààrọ̀ yìí jẹ́ tètè mọ́ lọ́dà. ó túbọ̀ ríra ah, ó ṣe ọ̀rẹ́ mi báńkì yẹ́ mi rẹ̀. wọ́n kọ̀ wọ́n kọ̀. arábìnrin irú kí wàá ní rádàrá tó gbélé tó sọ pé ó mu. a sì wá mu fún o sì jókòó sí wò àrùn. ẹ mọ̀ bínú. ìmọ̀ pé ń bọ̀ ìyìnbá tó fẹ́ lẹ́mu kó bá ń gbẹ mu wá. sọ̀rọ̀ ọ̀nà. àbẹ́ẹ̀ hmm, tí ẹ gbà mí àbẹ́ẹ̀ òfẹ́ ti ń tọ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí ẹni ti tán ni ìmọ̀ pé ẹ wà lónìí ni ìjẹ́ lọ mu ṣé ni oníranù ni sọmọ ti ń dọ́gba sí ẹmu pé ọ ń bọ̀ o. ó yà mí lẹ́nu ó sèmi náà wo ọ̀rẹ́ mi bóyá etí wọn fi rẹ́mu gbé wa bóyá ká mọ̀ fi ẹran gbé yí tọwọ́ wa yìí. òótọ́ sì ni o. lọ́kẹ́rọ̀ gbọ́ ọjà kókó rà nù. ìjà fún ọ̀rẹ́ mi olówó kí èkó ló sì rìn. wọ́n ah, ti lora wọn lòkulò àti rìn wá dìṣòro. akànmú akànmú akànmú. Hmm? Ah kí ló ṣe ọ́ tó káwọ́ gbéra bí ẹni tí sọ̀kan náà pààyẹ́ ẹ̀ báyìí. gbogbo tá a sì ń sọ kò sí sọ kankan. ó ó mọ̀ yà mí lẹ́nu o. ọ̀rẹ́ mi ẹ̀gbin kan ta lé mi ah. ṣé ẹrẹ́gbin tó ta lé mi yìí bí ẹ̀gbin mi ò bá ta lé mi mọ́ tí ń rán e sílé ọlọ́run wọ̀ eh. èyí tó ta lé mi yìí jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ lọ làhán mi báyìí ni mo fẹ́ kọ ọmọ yìí ọ̀rọ̀ èmi tikọ́tikọ́ ibi tó o bá ń lọ gangan ni o jẹ́ mọ̀ irú ẹ̀gbin tó kàn ń òun lèmi fẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀. mi bí rọmọkẹ́ ní ìfẹ́ ń sọ kúlúkúlú lọ́kàn mi. dúró dúró rọmọkẹ́ ìyá. rọmọkẹ́ ìyálóde ẹgbẹ́ ni pé wọ́n wá kí wàá ló ṣẹlẹ̀. ní mo bá wò pé àìsàn ẹ̀dákẹ́ ká jẹ̀bi kí n lọ rèé ṣàlàyé fún pé ìfẹ́ rẹ wà lọ́kàn mi kódà ìfẹ́ rẹ ò jẹun gbádùn hmm. lọ́sàn-án lóru nífẹ́ rẹ ń jawọ́jà sẹ́nu mi hmm. dákun ó ń wù mí lọ́kàn gẹ́gẹ́ bó o ṣe járẹwà obìnrin tó sì jẹ́ gbajúmọ̀ kí o jẹ́ ayálẹ́ẹ̀dẹ̀ mi kémi ó sì máa sọkọ rẹ o èyí kí àwa méjèèjì ká sì jọ wà ní ọ̀kan báyìí. Hmm ìbá ti mọ̀ kí ti má fẹ̀ di ara mi ta. ọ̀kí wa ló wá ṣẹlẹ̀. Ah, ah, ah, ẹlẹ́dàá ìyá mi. kí ló dé. bàbá tó mà dákẹ́ yìí ló. ló bá gbé ẹnu òkè ló fi lu tìsàlẹ̀. Hmm. ó pé èmi èmi o kémi ó wo bẹ́mi ṣe rí dàgìnì dọ̀ọ̀rọ̀. kémi ṣẹ̀ṣẹ̀ fẹ́. ìgbésí èmi ò nọ́pọlọ ni hmm. èmi ò wá rí ẹni tó jẹ́ sàwáwù èmi. Hmm bí ẹran oníwo bá tiẹ̀ wàá kan nípa ṣé ìmọ̀ràn ọ̀gbìn àwa ni nígbà tí ó wàá parí gbogbo ọ̀rọ̀ ló pé èmi ọmọ bàbá àgbẹ̀ lásán lásán ọmọ bàbá roko jẹun sọ́wọ́ òun lèmi ó máa fi bọ́ òun èmi tẹ́mi ò tí ì raṣọ tí wọn ò tí ì rówó raṣọ sọ́run ara mi. àbórí irọ́ mọ̀kẹ́ burú ni ṣé èsì pé rọmọkẹ́ ti ya wèrè àwèrè ah, rọmọkẹ́ mọ̀ ń bọ̀ o tí ì bá ṣe pé wèrè rọmọkẹ́ tó bá rí mo yẹ kó yẹn pa ọ ni. Ah. sọ̀rọ̀ kí téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ńgbà mí kó sọ sọ́wọ́ ó wá gbóòórùn ẹ̀ wò pé ọ̀rọ̀ tí mo sọ yìí so mú ọpọlọ dání tó sẹnu sun ti bí igbá mọ́lí ó wá ju bí ẹyin alákàn ó kọjá yè ní ọ. wọ́n ṣe sùúrù sọ ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. gbẹ́dùn ìfọ̀sọ́hún nígbà tí irú rẹ tó ọlọ́run kẹnu sí rọmọkẹ́ wí tán ni ee bàbá tèmi máa ń roko ká hàn ṣé bàbá rẹ ò roko kí lóòótọ́ ni tó parọ́ mọ́ ni. orí àṣàbí ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ọ̀lọ́ọ̀bẹ̀ mọ́rí ọmọ ìyá onírú ọ̀lọ́ọ̀bẹ̀ ọwọ́ lọ bá rọmọkẹ́ inú èmi gan tí mo rẹwà láti inú dẹ́yìn n ò kọjá ìyá ara mi kí n sọ pé mo fẹ́ lọ bá rọmọkẹ́ èmi tó pé gbogbo àwọn ọmọbìnrin ni mo máa ń wù ẹ ọ mọ̀ pé irú àdìgún ọ̀rẹ́ wa yìí àdìgún ó ń là ká yọ lórí pépé tówó sì tún kún òun ló yẹ kó kó sọkọ rú rọmọkẹ́ òun wọn ni wọn lọ́dọ̀ rọmọkẹ́ olóògùn kò ọ̀rọ̀ gan ọjà gèrè lẹ́nu rẹ kò sí àṣọ bí ẹni tó fẹ́ sunkún sọ̀rọ̀. sẹ́mi ẹ̀ sọkùnrin àbí wọ́n di ọ̀nà. olówó a máa sọ̀rí olówó tálíkà a máa sọ̀rí ara wọn ní kí là ń sọ yìí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má fi ṣèbínú má fi ṣèbínú ọ̀rẹ́ mi ọmọ tá a sọrùn náà ọmọ sì wù mí o. ní ọ̀sẹ̀ kọjá hmm. bí mi yé ń lọ hmm. gẹ́gẹ́ bí ọkùnrin hmm. bó bá yẹjú ọmọ kẹ kò ní rí mi bí ìrọ̀rùn kí n ṣe yíjú máa ń sọ Adigun báwo ni o kò jẹ́ mẹ́ta ah, ló sì ń ṣẹ́jú sí mi ló ń ṣẹ́jú pẹ̀lú. kò ní ṣẹ́jú sí ọ̀kẹ́ ọmọkùnrin ló dà nínú tẹ̀yìn yìí ó yàtọ̀ sẹ́ńtì ò lẹ́ran ó yàtọ̀. ètò pọ̀ mo ń jẹ́ kọ́ ọmọ yìí ara wọn ni. mo ṣe ọmọ orú èèyàn tẹ ìyá ni àṣẹ́ni bí èèyàn ti pọnmọ́ rẹ iléèwẹ̀ ni kì í wá ṣẹ̀bi rẹ̀ sóò pé fàá bí ilẹ̀kùn sí mo ti mọ̀ pé ẹmu tó mu yóò jẹ́ kó pọlẹ̀ rẹ̀ wálẹ̀. ọ̀gẹ̀ ní ẹ̀wọ̀ ló ponú. mo máa wo tí ìbá ṣe pó ponú olùsí tó sórí bí ìgbànú ọ̀lẹ̀. nítorí lọ́mọ kí ẹ lọ ṣe kájọ ọ̀yà ló wá jẹ̀gàn lánìí kó mẹ́mu náà mẹ́mu ìyá méjì ló fẹ́ jẹ ọ báyìí tó yẹ kó farabalẹ̀ mẹ́mu ọmọbìnrin bá máa lọ́kọ̀ wá mẹ́mu kíyàn ọ̀nà méjì máa jẹ ọ̀rá ní ẹ̀dá náà tẹ kò fẹ́ mi o. fèrè ya tó lọ gbẹ̀rọ ẹgbẹ́ iná ó mọ nílé gbóni òfin tí ìdè látòrò rẹ. pàǹdù kó ń gbé lọ náà a sì rí nǹkan. ṣé ọmọbìnrin ò ní ba fàájì báyìí ṣé kò ní ba fàájì jẹ báyìí torí ọ̀nà. ọ̀rẹ́ mi o jẹ́ máa mọ ẹmu rẹ. mẹ́mu mẹ́mu mẹ́mu. èmi èé sọ̀mù tí gbàgbé ìṣẹ́ èyí tó máa mu tọ́tọ́ da kèrè gbogbo rí. mo èé sọ̀mù tí gbàgbé ìṣẹ́. ọ̀rọ̀ yín yé mi mo mọ̀ pọ́ lóhun tó ṣe ti rábí eléwé náà ni ó ṣe ti rábí aláṣọ. wèrè ta ló náà tó bẹ̀rẹ̀ fún yà. lówó tó yín yàwó jẹ mí o torí wọn ò lówó tó yín wọn ò lówó tádìkù ìwọ náà wá ń sọ̀rọ̀ orí ibú ẹ wá eh, bẹ̀rẹ̀ sí. ìbábà iná bàbá tèmi ò lówó lóòótọ́ gbà táwọn bàbá tèmi lọ́kọ́ wá táyé wọn lówó bá a lówó lélẹ̀ mo sì ti tọ̀rẹ́ olówó nù èmi náà sì dolówó ìwọ lọ gbọ́ lọ́nkọjá yàrá rẹ̀. owó bàbá lówó wà lóògùn ṣé wọn ò ní ọgbà borí yìí ti aburú àbí ilẹ̀ ní nǹkan. ọ̀rọ̀ owó là sọ gbogbo kan ní mọ́ká lára ọ̀rọ̀ owó là sọ àmọ́ràn débi olóògùn dé agbésọ oògùn náà ní ẹ̀jẹ̀ kí wọn bàbá rẹ̀ ní lára oògùn wèrè wo ló tí máa ń gbọ̀ bí má kò lè kèmí lóògùn kọkàn balẹ̀ ìwọ náà olówó ìbẹ̀rù oògùn. bó bá lóògùn náà kò lè nà mí ọ̀rẹ́ mi ni kò ní mi ni kò ní fẹ́ dára lọ wèrè kẹrọ bá sọ̀rọ̀ gidi àbí àbí ìran olùsí náà ní mọ̀ halẹ̀ ogun ìwọ́n àbúrò súnmọ́ sóun ti kú lọ kádàrá mi ìwọ́n àbúrò súnmọ́ ìran olùsí náà ní mọ̀ halẹ̀ ogun olùsìn ní mọ halẹ ogun gbogbo kankan lóògùn. ọlá kó ojú ọ̀rẹ́ mi ni o. kí ni èso tí ẹ ní wàárín wa. ṣé wo nù ẹ àlọ́ nkọjá yàrá rẹ olórí ibú ni ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ o sórójú rẹ sọ̀nù bí ẹyin alákàn tó sẹ́nu pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí apẹ̀rẹ̀ tí wọ́n fi wá wá gbọ́ yòókù olórí burúkú alára domi nù olówó mọ́yẹ̀ dànù olòsì abẹ́rọ́gọ́ wèrè bí ẹrù sàárè. kí ló dé. ká tó fi ká tó fọ oògùn ni mọ sọra o. ó yà wèrè tó tẹ kápáwà dálẹ o tó lóògùn lóòótọ́ ni. Ah, ẹnì lórí àkúbẹ o. egun wèrè wo ló wà lọ́wọ́ ẹ̀ hmm. ìmọ̀ alẹ̀ ni kò tiẹ̀ nà mí lóògùn dẹ́kọ̀ tó bá wá nà mí lóògùn tó bá mọ̀ pé èmi gángan ẹgbẹ̀jì ni mí kò èmi lọ́mọ àlè. ẹlẹ́mu gan kò fẹ́ mi sí. irú àwọn irú àwọn sàwárẹ̀ rẹ̀ ìyá tó ti domi inú gbá ẹ̀yin àbẹ́ ẹ̀yà wèrè nípa ni ẹ̀ tọ́ ẹran gbẹ dàbà. ìmọ̀ rẹ ràn. ẹ lè rẹ ràn nígbà tẹ ti ṣẹ̀ṣẹ̀ méjèèjì dojú délẹ̀ bí ẹni tí rí àjò rẹ̀ lọ́jú pọ̀ tẹ ti ń lọ wáyé mo ti wọ́n pé ẹ padà sunkún wọlé ni ṣé kí ló tẹ káwọn lè rí tí ó ṣe kó rí yín burú. orí yín burú èyí ti jẹ́. oníbàárà rẹ ọ̀rẹ́ mi oníbàárà lọ bu kọ́lọ̀ ń jẹ́ àròwò sàn dàbí pé ẹ̀fẹ̀ ìgbádùn mọ́ wáyé ti wà ah. ẹ mú ti tán ẹ wọ́n mọ àjíjẹ́ àwọn ọ̀rọ̀ yẹn. Sọ mọ̀ pé mo bọ́ ara yẹn. Ó sì lọ́rọ̀ kan tó ń lu lójú. Lọ́rọ̀ mi. Ìyá mi rẹ̀ ṣé wọ́n ti burú láti lẹ̀ ní ni àbí fún peléke sí lára wọn. Àti ẹ̀yìn náà ni wọ́n ti burú gan. À ń belé dùwà, wọ́n bá mi pẹ̀lú sí wọn ní. Dákun mọ́ bínú pé bèrè mi Ó ti tó òṣùpá mélòó tó ti lù áyìn. òṣùpá mẹ́fà tó ti lù áyìn. Òṣùpá mẹ́fà. Òṣùpá mẹ́fà. Ah, ṣé àwọn òbí rẹ ṣé wọn ò rówó san ni àbámgbàgbé rẹ síbi. wọn ò rówó san bí ìmọ̀báyá mi rẹ ń lo oògùn pé kó má bàa rówó san. n sọ fún mi ní ìsìn ni pé gbogbo àwọn ìwọ àwọn tó bá ti mú wá bí gbogbo wọn fẹ́ wá ṣèwọ fàbọ fẹ́ wá fi wọn yáwó wọn èrò wọn san. bẹ́ẹ̀ ọ̀rìn san pàápàá gan ẹlòmíín máa gún ọmọ wá síbẹ̀ láti fi wá yáwó lọ́wọ́ ìyá mi rẹ̀ títí tí ọmọ ìyá wà ń bíbà yìí á kú sí bíbà yìí. ẹ ẹ má bínú torí Ọlọ́run sábà ìyá wa. àwọn ọ̀sìn lé wọn jáde. ó tiẹ̀ dá bá bàbá ẹni lájà ẹgbọ́n mi tá bàbá já gbọ̀ngàn kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ẹ rọra jàre kẹ́ni àbúrò ìrẹ́lẹ̀ rẹ̀ yìí rẹ̀ gbẹ̀rù rẹ̀ lè rí dẹ́ kẹ́ni ẹ jàre ẹ láti àfẹlàdùgbà àrẹ̀mọ ló ní káàgbé kí ní ìgbìmọ̀ ẹrù ìrù ẹ lẹ ẹ jíṣẹ́ o yé o ẹ kílẹ o yé o. ilé o ti ah. ẹ kú pàdé o ẹ dákun kí ló dé tẹ́ ẹ̀ kó pàdé lọ ilé olórí ẹbí yín o tó fi wá jàfin mi ní hàn lè fi ṣeré ìpàdé yín. Hmm, ìgbà ń bọ̀ mo pàdé àwọn ẹ̀ṣọ́ ọba lọ́nà ah, ẹrù rẹ̀ ṣé àyínà ti ń bọ̀ ni. bẹ́ẹ̀ ni kí náà wá ní ẹgbẹ́ fún mi o. ẹrù ńlá kan náà gbé wá o àwọn tó wà ní. ẹgbẹ́ ni òfo lọ eléri ibú ń tà ń pè lọ́lá nù ń túmọ̀ ń tí ń jọ́ lálẹ́ rí wọn ẹ mọ̀ bọ́dà kéèyàn lọ́lá àti ti ẹ̀ ń bí sẹ́ràn yìí kan lọ́lá rí abẹ́ ẹ̀ mọ ti ń jọ́lá tó bá pẹ́ mọ ti ń jọ́lá ni ẹ̀bùn bàtàbàtà tó gbé wáyé ó yẹ kẹ́ ẹ ti gbé wọnú ààfin mi kó tó di pé mo dé. mo sọ fún mo ní ó gbé wọlé. abẹ́lẹ́ rí bú ni ọ ni. mo ti ní kó gbé wọlé ẹ dákun ta lọ̀gá ta lọmọ sẹ́nu yín o. ẹ bẹ́ẹ̀ yín o ẹ ràn wọ́n tó ní yín. kí lẹ ṣe é lẹ̀ fún mi tí ì jẹ. ẹ̀gúnyán ṣé òun ṣe pé ẹja tọ́nu rẹ̀ àwọn rátìrátì ìkejì ajá tí kò fẹ́ ní yá yín ẹsẹ̀ kí àìgbé wọlé fún un. ìbídùn ọ̀rẹ́ mi. mo dákun sí mi àyẹ̀wò ẹ̀wà ọ̀yọ́ rọmọkẹ́ àyẹ̀wò ẹ̀wà ọ̀yọ́. Ah! ẹ̀gbìn rẹ̀ ńlá lónìí. mo sì mọ̀ pé bọ́ọ̀ bá wà ń bẹ̀ rọ́mọkẹ́ mo mọ̀ pé bọ́ọ̀ bá wà ń bẹ̀ ó gbèjà mi ó yọ ẹ̀gbìn burúkú tí àmùdá fi rẹ̀ ńlá lónìí kúrò lára mi bọ́ọ̀ bá rí àmùdá tó ń ọmọ bẹsẹ̀ fọ́nrán kan bí ẹ ní bọ́kọ́tà lábẹ́ àgbálùmọ̀ ń bẹ̀ àti bára wọn ṣeré fẹ́ ara mi bù má sọ àárọ̀ mọ́ kí ara mi bù má sọ èmi èmi sírú ọmọ lọ́dọ̀ àmùdá dákun kí làmùdá ń wá sọ fún mi kí ni tí àmùdá ń wá tí ò rí lára mi. àmùdá kan náà àmùdá ní àmùdá kan náà kó àmùdá náà ní. Ah! àmùdá rédèrèdè ah! o. Ah! ẹgbẹrẹ ńlá ẹgbẹrẹ ńlá ẹgbẹrẹ ńlá lọ́jọ́ kìíní àná tí mò ń wí fún ọ ní àhín náà ni wípé wo àtàmùdá ẹ̀ sí sínú sàwáwù kan náà ó mà gbọ́ o òwí hmm. ah, àmùdá kan ò rìn wá <laughs> àmùdá tí ò ní ran kí ló fẹ́ fi tọ́jú rẹ̀. Eh? <laughs> ọ̀rẹ́ mi hmm. àmọ́ mi náà wọ́n ṣe tèmi o. Hmm. ó ti ṣe tiẹ̀ àlọ́ rẹ̀ ti lọ́mọ fẹ́ kí àbọ̀ tèmi náà ò dé bá. ní mi bá a ti ẹ̀jọ́ ń ṣọ̀rẹ́ ohun tá a fi jura wa lọ gbọ̀nràn gbọ̀nràn báyìí ni. <laughs> mo jẹ́ra rẹ̀ mọ tèmi nìkan eh, àrẹ̀mọ kò jẹ́ bá ń dọ́rùn rẹ̀ wò èmi àtàrẹ̀mọ nìkan ṣoṣo náà ni kò lójú mi níbòmíì hmm. àfẹ́mi yìí náà hmm. àmọ́ bọ́rọ̀ ti wá rí bó ti rí hmm. báyìí ní ìsìn ààbọ̀ wá nǹkan ṣe ṣe wọn ò bá rẹ̀ mọ́ sọ̀rọ̀. yóò wá kan náà ọ̀rẹ́ rẹ̀ tó fi ṣàdé orí. lóòótọ́ ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni má ṣe yọnu. ọ̀dà ọ̀rẹ́ mi mo gbọ́kànlé o tó bá yanrantí ni o. mo bó ti wù mí ni pé kẹ́mi náà fi náà tèmi náà tẹ àmọ̀dá kọ́mọ bí ti rí lára. ó di dandan. bó o wá lọ́rọ̀ wa òde tá a lọ <laughs> òdodo ni ọ̀rẹ́ mi yọ̀yọ̀ ọkọ̀ ní yẹ̀ lẹ̀. àmì sóore òde ọ̀hún ó gbúdọ̀ mọ̀ ń pẹ́ adébẹ̀ o. <laughs> erele bàbá ń ṣe ní òjẹ́ rẹ aláàmọ́jẹ sórí ibú dákọ̀ bẹ́ẹ̀gùn rẹ bá ti ṣe tọ́tọ̀ wọ̀ gbàdẹ̀ báyìí. <laughs> kí lọ́rẹ́ mi ń ṣe jàgìlàjàgìlà ni wọ́n bò lẹ́yìn rẹ̀ àmọ́ o. wọ́n tètè dé wálé wa ni o. wọ́n tètè kò sí tí mò ń tí mò ń tè. tí ìyá mi bá ilé lọ sáàfin lábàámúra ló hmm. òwe bá yá. àwa náà yọ atáǹdì. bẹ́ẹ̀ ni hmm, yóò yí ọ̀rẹ́ rẹ̀ ó ṣe ń mú un náà dáa báwọn hmm. kó dáa báwọn ọkàn mi ti wá balẹ̀ díẹ̀ báyìí ọkàn mi balẹ̀. ìyẹn náà dáa. orí sí náà ni. abẹ́rẹ́ nǹkan bá ti bá sọ̀rọ̀ sí àníyàn nípa rẹ̀. nígbà wọn ń kọ́ kí mọ̀ sá lọ torí òde látòórọ̀ tí ti ń pè ọ́ tí mò ń kígbe. abẹ́rẹ́ ń rọ ń rọ ọ̀yà elédè òní jẹ́ ro pa ọ́ ó ń ṣe nǹkan lágbàlẹ̀ ìwọ tó jẹ́ pókè ló ti dá lóhùn ó dáa o sórí ẹrù tó ń bẹ lẹ́yìn ẹ̀ ọ́ bá ń gbé lọ sáàfin ọ́ lọ́ bá ń gbé fárẹ̀ mọ́ ọ́ pé mẹ́ èmi rọmọkẹ́ ọmọ ìyálóde mo kí o gbé ẹ̀bùn ọ̀hún wá fún sórójú ọjọ́ torí n ò fẹ́ pariwo n ò fẹ́ ṣèjọpọ̀ kankan lónìí òjò kan ló rọ̀ tán yìí sórí kejì tó ń ṣe tán láti rọ̀ yìí. kò gbọ́dọ̀ bọ́ ọ láàfin o bí bẹ́ẹ̀ kọ́ ha kí ni a gbé ọ ó sì mọrú ẹni o ní o ó mọ̀ mí o ó yá. wá ní mò ń sọ̀rọ̀ ẹ jọ kí ló ń tẹ lọ sí láàfin. mi ì ṣe nǹkan kan bẹ̀rẹ̀ àná bí mo ti débẹ̀ náà ni mo gbẹ́rù fún mi. ó lọ jòkó tá rẹ̀ mọ́. Ah, àbẹ́ẹ̀ rí nǹkan tó tún yùn bá aṣọ ilé rí ó mo mọ̀ sí nǹkan o tó fẹ́ gbọ́ tó bá ilé tẹ̀sí àgẹ̀rẹ̀ kúrò gbé ọ̀nà owó tẹ̀ ní mo yá ọ ó rasẹ̀ ó yà fínra. sọ jáde lẹ́nu kémi àti ẹjọ́ mọ rò kémi àti ẹjọ́ wà pọ̀ dákun tí má tẹ̀wá àwọn ẹni tèmi àti ẹjọ́ mọ wà pọ̀ ní ajẹ́wọ̀ tó rí dáńkú bí àpótí ìyá wa ṣé orí jẹ́ kí n sọ kí nìkan ọ ijó tó bá tún dánrú eléyìí wo tó bá tún bá tó bá pàdé mi lẹ́bọ̀nà tó bá mi sọ̀rọ̀ lórí bú kò tẹ̀ ìyá wa nílò fẹjọ́ rẹ̀. ọwọ́ mi ni ẹ̀mí gbogbo yín lágbàlá àtẹ̀mí ìyá wa náà. gbogbo yín pátápátá. mo ti wá dà ó wà délé ó wà lọ sọ fún ìyá wa pé ẹ̀mí yín o ọwọ́ mi ló wà o so ti gbọ́. ayọ̀dé. jẹ́ ká àjọ máa gbọ́ mi sí i bàbá jọ ń gbọ́ mi sí i wo mo yọ fún ọ. kẹ́ máa ń gbọ́ mi sí i ó jẹ́ bíi kòkó ni kí lẹ̀ ń gbọ́ mi sí. wọ́n owó èrè olóko bàbá mi wọ́n ti wá sanwó tó wá rí i tọ́ bá ti wá mí àbọ̀nà sí ẹni ní ó yá ẹ sanwó orí tẹ kájọba lọ. dákun owó tí wọ́n kó bọ̀ tó ti tó yọ̀wọ̀ gan. ẹ yà kán má yàdé kúrò orí rẹ ti bó tiẹ̀ ṣe wà torí bí mo ṣe ń lọ ilé ìyá wa nílò fẹjọ́ rẹ èmi mo tiẹ̀ dúró tí mo bọ sáwẹ́wò lórí burúkú tí mo dúró bọ̀ ọ̀rọ̀ òjọ́ olóṣì. ayọ̀dé kò fẹ́ sórí. ayọ̀dé hmm. nínú àbáwá yìí àtàgbàláwa ń bí iṣẹ́ ayọ̀dé ó lè kàn sí ayọ̀dé wàá gbádùn mi tó. ẹ kú ṣe ọ ẹ yára ẹ yára ẹ yára ẹ yára. olólùfẹ́ rẹ lọ́kàn. ayáde ọ̀rẹ́ mi bọ́lá nìyí ó ń kà sí kò ṣiṣẹ́ abíọ́lá náà nìyẹn bẹ̀ ni tó ń ṣèwédú à ń tẹ́kọ̀ọ́ àbúrò rẹ̀ kí ló mú ẹ. tó bá nílò ìlú ó tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ torí mi ò bóyá mo sì yá àwa kékeré nígbà mo ṣẹ̀ṣẹ̀ dé ọ̀rọ̀ mi bá débi ṣe fún mi kékeré. torí ẹ̀yin olówó sórí ìyẹn títí ń bẹ lọ́wọ́ mi ní gbogbo pátápátá. kódà ìgbóhùn pa àkànní ìta lọ́gbọ́n náà. ayọ̀ adé. lórí ẹ̀. kò ti ń ṣe o mọ̀ ọ́ o ìwà rẹ tẹ́ mi lọ́rùn ìwọ náà rèé pé wọn ò sí ọ nísì ìwòfà nínú gbogbo ìwòfà tí ìyá mi ní gbogbo àwọn tó kù bíi wèrè bí ẹni ó forí gbálẹ̀ bẹ́ẹ̀ lọ ti ń ṣe àmọ́ òwò ara rẹ̀ balẹ̀ bó bá ní ogbó mi wá ọ̀ọ́gbìn wá o ò ní fẹsẹ̀ kọ́ o ò ní pé iṣẹ́ òun pọ̀ bó o sì ń ṣe ni ọmọ ọ̀sẹ̀ o súre wọ́n máa fi kinní ìránṣẹ́ ó pọ̀ tó fi ránṣẹ́ fún mi láti ilẹ̀ òkèèrè wíwá rẹ ṣe wá dáa sí mi mo ní kí n bọ̀ nìkan bẹ́ẹ̀ kó o mọ orí òun fi ṣoge. èmi nìkan tán ẹ ṣe ìyá mi. kò tó pẹ́ mo pàwọ̀ ààrẹ dà o wọ́n ṣe bí àwọn olórí ibú ti ń bẹ lọ́ọ̀dẹ o àwọn wèrè bó o báyìí ní ọlọkùnrin pọnmi wá lódò ṣe lè mí inú wọn rújú pọ̀ yóò wọn wú wọn gbọ́n àmọ́ wà á tiẹ̀ ó tẹ̀ lọ́rùn bó o ti ń ṣe ni o mọ̀ ọ́ ṣe o ọ̀ wá wọlé ọ̀ bá tẹ́bù sọ̀rọ̀. mo ṣẹ̀ṣẹ̀ rí tó ó fún mi papọ̀ pẹ̀lú yẹtí mi ah. bó sì ṣe wà tí òde ò bá pàtàkì nǹkì ń lò ó lọ bí sùúrù rẹ ṣe wá pàdídà tó wá ń lajá ní òye mi. sórí irú ìgbádùn tó ń jẹ yìí àwa náà ti jẹrú ẹ lọ bọ́n ṣe máa ń ṣe ni tẹ́lẹ̀ ìyá wa burú gan bọ́ńsìn wọ́n ti rọ̀ tó bá pẹ́ tó bá yá ìwọ náà á jádùn bẹ̀. ẹ̀yin náà ti jádùn bẹ̀ kọjá kọ́lọ̀ ń ṣàjọ kán ra àwọn tó ní wá kán tètè rówó kán wá fi lè mú wa òun ni. mi gbọ́. bó wá ní ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ. mo má dábàá fún kókó náà dé àtẹnu mo ti ń bá ká. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ rẹ ti sú mi. kí ni mo tún ṣe fún ọ báyìí. Ah, látòwúrọ̀ tá a ti wà lóko ó yẹ ká ti kó lóko látàárọ̀. ọmọ tí ń lọ ń lu yìí o kí ni lọ. tó o bá mọ̀ ní kódà ọ̀ọ́nì àmọ́ wò kó lónìí. kí ni. aláàgọ ọba ó ti lu aago kí gbogbo òlu. pé ọ̀ tí gbọ́. ì wọ́n ní àpàdé lójúde ọba tó bá dijọ́ méje òní ìjọ́ méje òní. bẹ́ẹ̀ni ọ̀nà ọmọ bá fẹ́ mú yàwó. ààrẹ mọ́ ọ̀rẹ́ mi dákun mọ́ bínú táwa ní òmù. ọ̀n bí mi bó lèmi ti fẹ́ mọ ẹni tí ó mù. ọ̀ lè mọ èmi mọ èmi lọmọ bóòmù. kí ni ó fi ọ kó lè kí ni. ọ̀rẹ́ mi èmi ní òmù. kò sí ní kí n ọ sórí rà wá yìí aláyà báyìí rà wá lára mọ́ kò sí tí ó fi abúlé kọ́ bíi tiẹ̀ náà wá wí. àyà kò sí ń bẹ̀ wọ́n bá sì ń sọ tìbí ó ní mo gbé wá ni. Ah, wọ́n lé mi gbé pamọ́ sílé ni àdàdà èmi ni ó mú. olóṣì kò lè mú ọ. dákòrí ibú rẹ lọ́yìn. ẹ rà ní. báà nìṣó. ó dára dáa. ọlọ́mọkẹ́ ẹlẹ́yà àrọ́mọkẹ́ ẹ̀wà ẹ̀wà kó sáré báwa náà rò sẹ́ ìwọ la dúró dé ẹlẹ́yà yìí. ọmọ rẹ bí egbin. kí ló dé tẹ́yìn ṣe tàkù àyà bí ọlọ́dẹ ọ̀yọ́ sẹ́yìn la pè. ọ̀sùn mi o apẹ̀rẹ̀ ọmọkẹ́ òun dúró mí àyè. kí ni kàrá kí ni kàrá mọ̀. kàrá mọ̀ ń pọ̀. tí ò sí o. ah rọ́mọkẹ́ o ràdìgún ni ọmọ rẹ o èèyàn kúkúrú bí odó ti pẹ́ ní gúngùn ránṣẹ́ ẹ àdìgbò ìwọ náà súnmọ́ ẹ téèyàn bá fẹ́ bóbìnrin sọ ìyẹn káwọ́ gbéra bí àtọ̀lé bá ah, sọ̀rọ̀. Ah, hmm. ó sì á máa tì látọ̀lé hmm. lọ́mọ kẹrin. kékeré sí ọ. a sì fojú sọ fún gbogbo ara sọ láti fi ọjọ́ ìró sí fẹ́ dá a eh, a nífẹ̀ẹ́ rẹ̀ ń yọ mí lẹ́nu eh, ó ní. rọmọkẹ́ láti bí ọ̀sẹ̀ bíi mélòó mo ti ń fi ẹ́ lálàá ṣé mi sọ fún ọ. Eh, ó sọ fún mi bẹ́ẹ̀ ni ó sọ. ó ń fi ẹ́ lálàá ìjọ ìjọ òun mo pè ẹ́ pé mo fi lálàá pé. ọ̀sẹ̀ tó lọ nìyẹn ó ń lọ ta. bẹ́ẹ̀ni òun wẹ́ ta sí lẹ́nu báyìí òun wẹ́ ta sí kò para. nígbà tó ya mo tún pè ọ́ n pé roma ń gbóúnjẹ sí mi lẹ́nu. òótọ́ ni òótọ́ ni ó sọ bẹ́ẹ̀ ó lóun nu òun bí ọmọ àkókò báyìí àdébọ́sẹ̀ ńlá là ló ń sọ fún mi èyí mo wá sọ fún oúnjẹ táwọn. ṣé tó ní ó pọ̀ pọ̀ wà mọ́ látẹ̀yìn sórí béèyàn bá sì wà mọ́ èèyàn látẹ̀yìn àpẹẹrẹ pé èèyàn ó bá ara èèyàn dọjú alẹ́ nù. tó wá ní ìfẹ́ tí àdìgún ní sí ọ kì í ṣe ìfẹ́ ẹlẹ́nìyẹ tí máa ń sáńjẹ kiri tí wọ́n padà fọ́nká o ìfẹ́ ẹlẹ́yẹ lé ní àbákúlá ṣe wúrẹ́ wo pẹ̀kípẹ̀kí lẹ kóra yín ogun rè sọ̀pọ̀nà nílọ ó nífẹ̀ẹ́ rẹ gidi ni. èló gan ni bàbá rẹ ní. wọ́n ah, sọ mọ́ bàbá oníkòkó lẹ́yìn tani òmọdé bàbá oníkòkó lẹ́yìn. Ah! kódà wo bàbá rẹ̀ ní owó bàbá oníkòkó kan ilẹ̀ ìkan ni kódà níbi tí bàbá rẹ̀ lówó dé owó máa ń gbinú lé wọn àwọn aráàlú gan mọ̀ pé owó wà lẹ́ẹ̀ tó ní bàbá rẹ̀ bá rọ̀rùn nájà. èmi àdìkún ọmọ bàbá oníkòkó owó ń bẹ kò sẹ́ni máa bá a nù mo ṣe ń pè pé máa bọ̀ lágbàlá mi mo ti bá bàbá mi sọ pé rọ́mọkẹ́ o ọmọ ìyálóde òun ló wù mí fẹ́ mo fẹ́ fi ṣaya ní rẹ̀ sí èmi rọ́mọkẹ́ ṣebí bí báyàwó bá wù ọ́ fẹ́ ó ti pè mí ọ pè rọ́mọkẹ́ o ò sì bá wá kan náà àwọn ẹrú ìyá rẹ o kí n fi ṣaya. ọ̀rẹ́ mi ìwà sọ̀rọ̀ obìnrin mọ́ ń kọ́kọ́ fẹ́ ṣàgídí ìwọ ló fọ̀pọ̀ lọ. ó ń yẹ̀yẹ̀ ó ń yẹ̀yẹ̀ à ń sọ̀rọ̀ òní jẹ́ àwítẹnu wa kí ni sí ọ́ kí ni sí ọ́ àdìgún sọ̀rọ̀ rẹ o sọ̀rọ̀ rẹ n ò fẹ́ n ò nífẹ̀ẹ́ sí gbogbo dáadáa tó o máa mi ń fà o n ò nífẹ̀ẹ́ sí o. Ah, ah. ẹ ẹ rọmọkẹ mọ wà bínú. sori tí a bá sọ pé iná wọ̀ lọ́dọ̀ tí sori tí ní ojú pẹlẹpẹlẹ bó ti wò ti pẹ́ tó o bá sì wò ọ́ rí ilẹ̀ ojú rẹ̀ bí igi ewédú tèmi bí igi ẹ̀fọ́ rí pé ó ṣe déédéé mo fẹ́ mọ́ ọ. eré ìrè ò dáa ọ̀rẹ́ mi ò dáa lọ èmi àbáwọn ọmọ ìwọ ni èèyàn mélòó ló tún kù. ẹ dákọ̀ sórí yín ò burú yín yá. tẹ sojúgbò bí ìgbàlẹ̀ bá mú. ìní tẹ wá nínú wájú bí àgé olómi. a ó bà mí. tẹ wá sẹnu bí ìparí fati àwàlà dọ́ọ̀lì elébùkù nǹkan gidi ń wọlé. mo kú o ẹ wo ẹ wo ọlọ́run bíi fùrọ̀ ọ̀bọ yìí. olòsì oníke oníke bèbí ọ̀nà mo lè borí légbó tó bá jẹ ló kú. òkúnù. ẹnì so. bó sì lọ kó jẹ mọ́ aláṣẹ ìkejì òrìṣà orí mi rè ẹ wò ó ọlọ́run yóò dáa fún wa. ìyá àbíyè mo kí yín o ẹ kú jòkó o ah, ìyálóde ìyálọ́jà ẹ ṣeun o àdúpẹ́ olórí ìyọba òde ti dùn <laughs> ọmọ ọba ìwọ dodo ni mo wá kí gbogbo aráàlú ọlọ́sàn. mo kí ẹ̀yin omidan ìlú bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú. mo kí ọmọdé mo sì kí àgbàlagbà gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ tá a wá ṣe lónìí àbá àmọ́. ọjọ́ pàtàkì lọ́jọ́ èní jẹ́ nínú ìlú wa yìí. adérọ́pò ọba. ọtún kábíyèsí. kábíyèsí o. èmi ni adérọ́pò àrẹ̀mọ ọba tí ó farabalẹ̀ tí ó yan ẹni tó bá wù ú gẹ́gẹ́ bí ààyò obìnrin nínú ẹ̀yìn arẹwà obìnrin tó dúró yìí. ó ní kálukú ó lọ máa bẹ rí ẹ̀ ní o. ẹ súre sẹ́lẹ̀dà yín kórè yín ó rọ̀ mọ́ nǹkan re toró ní làá fi láwo dákun àrẹ̀mọ ọ wà á gbéra. kọ wá wọ̀ tó kó wò sí ìjọba wọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ o èyí tó sì ṣe gbàǹgbà náà ó wà ń ṣùgbọ́n rántí o bàbá rẹ ò sí èèyàn ìwọ náà mọ̀ sí mọ́ wò ó ìyá rẹ nù lójú rẹ dẹ àwọn bóògùn ló fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí kábíyèsí kábíyèsí gbéra lẹ̀ gbéra lẹ̀ gbéra èèyàn tó bá tó bá ń wọ̀ àdúgbò ẹ̀ wò wọ́n dáadáa ọmọ ọba.